níṣe ni ọkùnrin àgbàlagbà tó porúkọ ara ẹ̀ ní Christopher Yaro yìí bú sẹ́kún bó ṣe ń kéka àbámọ̀jẹ lásìkò tá à ń fọ̀rọ̀ wá lẹ́nu wò lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹrìnlá oṣù kejì yìí ní olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tó wà lélẹ́wẹ́ ẹran lábẹ́òkúta ẹ̀sùn tó sọ ọ́ dèrò àhámọ́ ni pé ó wà lára ikọ̀ ajínigbé burúkú kan tí wọ́n lọ jí àwọn olórí ṣọ́ọ̀ṣì kátólíìkì méjì gbé lọ́jọ́ kìíní oṣù kejì yìí nípínlẹ̀ Plateau àwọn rẹ́fẹ́rẹ́ǹdì fada méjì ọ̀hún ni alàgbà Kenneth Kọ́wà àti alàgbà Jude Nwachukwu tí wọ́n ń darí ìjọ kátólíìkì St Vincent de Paul Fair Parish tó wà lágbègbè Pachin nípínlẹ̀ Plateau ìwádìí àwọn ọlọ́pàá ti fi hàn pé àwọn kọ̀lọ̀rọ̀sí kan nínú àwọn ọmọ ìjọ ọ̀hún ló sòpàǹpá pẹ̀lú àwọn ajínigbé láti jí àwọn adarí ẹ̀sìn wọn gbé wọ́n fẹ́ gbowó ńlá lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí wọn lẹ́yìn ọ̀rẹ̀yìn lọ́wọ́ bá àwọn kan nínú wọn àmọ́ níṣe ni Christopher Yaro yìí sá lọ ráú ní tiẹ̀ ìlú Ìbàdàn ló mórílé nígbà táṣìírí ẹ̀ sì fẹ́ tú lọ́dọ̀ ẹni tó farapamọ́ sí nìbàdàn ló bá tún kọrí sí ìlú Àgọ́ Ìwòyè nípínlẹ̀ Ògùn ibẹ̀ ni mọ̀lẹ́bí ẹ̀ kan tó fẹ́ máa gbé lọ́dọ̀ ẹ̀ ti ta àwọn ọlọ́pàá lólobó tọwọ́ fi tẹ̀ ẹ́ èyí làlàyé tó ṣe nígbà tá à ń fọ̀rọ̀ wá lẹ́nu wò lábẹ́òkúta. Sunana Christopher Yaro orúkọ ẹ̀ ni Christopher Yaro. Daga Plateau Jos, Banshin. Banshin. Banshin. Ó wá láti Banshin ní Plateau Jos. Dama na zo gurin yaron dan wana ne. Sai abin da ya faru a ƙauyenmu. Da na zo kenan na son dan neman aikin gona ne in yi tare da shi kuma wata ya kare. Wannan wá sí ọ̀dọ̀ ọmọ bróda tòun ni láti abúlé àwọn láti abúlé ẹlọ́hùn láti wá wá iṣẹ́ àgbẹ̀ ṣe ní Ogun State. ina cikin gonan da yaro ya kore ni ranar monday zan tashi yin shirin tafi gida kenan sai na ga an zama ke ni zuwa police station. ó ní òun wà pẹ̀lú ẹ̀ nínú oko ibi tó ti ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ìròyìn tó ti gbọ́ tẹ́lẹ̀ bó ṣe lé òun nìyẹn lílé tó lé òun ibẹ̀ làwọn ọlọ́pàá dé wọ́n fi mú òun. abin da ya faru a mu shine wani ɗanwanmu ne mai suna alhaji Chul, tare da gideon tatit sun zo ne sai sun ce mani wai akwai wani da za su ɗoka a fayar ɗin so da an je za a ɗoka a fayar sai ya riga ya kawo fulani guda biyar ó ní nǹkan tí ó ṣẹlẹ̀ ní abúlé tòun òun ló fà á tí òun fi wá sí àgọ́wẹ̀ lógún state rí ó ní ní ọ̀hún yẹn aláàjì kan wà tó ń jẹ́ shul aláàjì yẹn pẹ̀lú gideon ló wá bá òun ni wọ́n ní àwọn iṣẹ́ kan wà tí àwọn fẹ́ ṣe pé àwọn fẹ́ jí eh, ẹnìkan gbé torí yẹn ni ó ṣe wá bó òun gbà tó ń dẹ̀ sọ fún òun bó sá ṣe di pé wọ́n pe àwọn èèyàn wá láti Bauchi ní ẹ láti wá jọ ẹ wọn níbí wọ́n fi carry out operation yẹn wéèwò ní aiki ní ká yé àṣìkín operation dín. dama sun ce mu fita karfe goma ne. ó náà sọ pé káwọn jáde ní káwọn pàdé ní aago mẹ́wàá alẹ́. sai suka ce mana mu koma tukuna sai dai in karfe goma sha daya yayi mun ji karan bindiga sai mu fita ó ní ọ́n láti á máa sógbà káwọn pàdé wọn ní káwọn padà yìí pé tó bá di eleven o'clock lọ́wọ́ alẹ́ tóun bá gbọ́rọ̀ ògbọ̀n káwọn bọ́ta. da na ji karan bindiga to me kai shine da mun zom ni ne zan tashi zan tafi kenan riga wuce da fada guda biyu ó nígbà tí òun jí tó di eleven o'clock yẹn táwọn gbọ́rọ̀ ògbọ̀n láwọn gbọ́rọ̀ ògbọ̀n gbígbọ́rọ̀ ògbọ̀n táwọn gbọ́rọ̀ ògbọ̀n làwọn bọ́ta bíbọ́ta tí àwọn fẹ́ bọ́ta àwọn ti rí pé àwọn tí kó wà ọ̀hún grand tó wà uh, ní ibẹ̀ yẹn wọ́n ti kó rẹ́fẹ́ mi eh, eh, fada méjì ní church. da eh, suka tafi da su. zuwa ina. suka tafi da su a hanyar gwabi. ó ní wọ́n kó àwọn reverend fada méjèèjì yẹn wọ́n kó wọn gbọ̀nà gbòòbí ní pàyànsí níbẹ̀ náà wọ́n ṣe kó wọn ọ̀nà gbòbí ni wọ́n kó wọn gbà. a church ní à ń kidnappers náà sùn ní à ń tẹ̀lé ṣe. ó ní láti inú church catholic yẹn náà ti kidnap wọn tí wọ́n kó wọn lọ. ní ban sani ba don alhaji ya ce mana wai sai shi an ji an dawo kam a ba mu wani abu. ó ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé òun ò mọ nǹkan tó tún ṣẹlẹ̀ ń bẹ̀ òun ò dẹ̀mọ́ etí wọ́n gbà torí aláàjì ti aláàjì tí ó lídìí tìmí ẹ gangan tó kó àwọn fúlàní ẹ wá ó ti sọ pé ó dìgbà tí àwọn bá dé káwọn tó fún òun lówó ba su faɗa mana ya faɗa ma abin da zai bani a ya ce sai sun dawo ne wani kò sọ pàtúkẹ́ fún ó kàn sọ pé kàn bá dé dama abin da ya sa na gudu domin da aka sake ni don na faɗa gaskiya nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ní ìdí tó ń ṣe di ará Ògùn ni pé nígbà tí àwọn community tí wọ́n mú wọn wọ́n dè wọ́n ìgbà tí wọ́n dè wọ́n tí wọ́n ń ṣe àwọn ìwádìí kan lọ́dọ̀ wọn wọ́n wá fi wọ́n sílẹ̀ fífílẹ̀ tí wọ́n fi sílẹ̀ yẹn àwọn community wa sọ náà pé àwọn sì fẹ́ pàgbẹ́ yìí ni nítorí nǹkan tí ó ṣẹlẹ̀ yẹn bí òun ṣe tètè yá gbéra kúrò lọ́hùn tó ń sá kúrò kúrò lọ́hùn wá sódùn stéètì. don ban sani ba domin ina wurin yaron da zan tashi in gudu in koma gida kenan shine sai na gan police around four o'clock kusa sun dake ni suka kai police station. ó ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé òun ò tiẹ̀ mọ bí ọlọ́pàá ṣe gbọ́ information nítorí ọ̀dọ̀ ọmọ àbúrò tòun tóun wà ń bí nígbà tó ti sọ pé òun ò fẹ́ òun mọ́ yẹn òun fẹ́ hanson àgbèwẹ́ òun kókó wá bí òun ṣe fẹ́ padà lọ́lọ́pàá fi dé láago mẹ́rin wọ́n fi àrẹ́sì tó. laifin na da ni na yi na riga na roƙo Allah na nace da ya fi mani saboda da ni na faɗa ga abin da ya faru da ba haka ne zai zauna ba. ó ní òun ló ń bẹ ọlọ́run nísìnyí pé gbogbo nǹkan tó ó ṣẹlẹ̀ kí ọlọ́run kó forí òun da ranar an kulle ne a daki ni kadai ne guda uku suna daki guda ɗaya. ó ní ní pàǹsí yẹn àwọn mẹ́rin ni àwọn tí wọ́n mú níbẹ̀ tí àwọn community mú nígbà tó ń mú wọn tán tó ń kó wọn lọ sí vigilante office láti lọ wádìí ọ̀rọ̀ lẹ́nu wọn ó ní wọ́n ti òun mọ́nu yàrá kan àwọn mẹ́ta tó kù wọ́n ti wọ́n mọ́ inú yàrá kára mi ó nígbà tí wọ́n wá bí ọ̀rọ̀ lọ́dọ̀ tòun tóun sọ òótọ́ bí kinní ẹ ṣe wá sáyé náà fi fi òun lẹ̀ òun ò mọ báwọn mẹ́ta tó kù wọ́n ṣe rò. gaskiya ban sani ba sai dai abin da sun gani maza su yi kawai an hanyar roƙa Allah su taimaka mana a yafe mani. ó ní òun ò mọ nǹkan tí òun lè sọ ṣùgbọ́n nǹkan tí wọ́n bá rí wọ́n lè ṣe fún un tó bá dẹ̀ kò sí nǹkan tó tàbí kò burú rẹ̀. na aikin gona ne. iṣẹ́ àgbẹ̀ ló ṣe wai mata da yaye iyali nǹkan wai na ne suke. suna kauye ne. ó ní ìyàwó àtọmọ wọn wà ní abúlé tó nípasẹ. wai mata náà. ina da mata uku amma ɗayan mura. ó ní ìyàwó mẹ́ta lòun ní ṣùgbọ́n ìyàwó kan ti ṣaláìsí okùn méjì. ina da yara ne ta. ó ní òun dẹ̀ bímọ mọ́kànlá méjì ti ṣaláìsí okùn mẹ́sàn-án wen tambe ka iri wannan aiki godi ne ka taba yi na kidnapping ban taba yi ba tun da an haife ni wani láti gbà tó ti yí òun òun ò ṣe irú iṣẹ́ rí